السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn tí a ti dá ọpẹ́ fún ọlọ́run àtọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú wa ọ̀gá wa ànábì wa Muhammad sallallahu alayhi wa sallama àlékún àánú ọlọ́run àlékún ìkẹ́ ẹ̀kọ́ máa bá àwọn ará ilé ànábì sallallahu alaihi wasallam àtàwọn sàhábí ànábì sallallahu alaihi wasallam abẹ́lọ́run àna ọlọ́run àti ìkẹ́ rẹ̀ kó máa bọ̀ sí títí òfin kárí àwa náà àti gbogbo mòmìnì tó dúró ti ẹ̀sìn ọlọ́run ọba bó ti tọ́ àti bí ó ti yẹ tafsiru tanṣe ń tẹ̀síwájú láti àyà 49 ní suratul olùwàwá ti ń tẹ̀síwájú nípa ìmọ̀ràn àwọn Banu Israel létí àwọn ọmọ ànábì Yaqub ibn Ishaq ibn Ibrahim àwọn ìdẹ̀ra tọ́lọ́wọ́ bá ṣe fún wọn àtọ̀tí bẹ́ẹ̀ náà tí wọ́n sì máa òdodo tí wọ́n tẹ̀lé olùwàwá ni wàyí na jẹ́ iná kan min hali fir'aun ẹran tí ó ìgbà tí a là kúrò níbi aburú fir'aun náà kí ni aburú náà ní wípé ẹ̀sùn múnà kọmsú àlàáfíàrì ó ń fìtínà wọn ó ń fi ìyà tó nípa òfin jẹ wọn ọmọ alẹ́rú gbogbo iṣẹ́ lágbára àwọn ni wọ́n ń ṣe àwọn ọkùnrin wọn àwọn ni wọ́n ń gbẹ́gi àwọn ni wọ́n ń gbé èrè àwọn ni wọ́n ń gbẹ́ náà àwọn ni wọ́n ń la òfin bákan náà ni ìgbàdìhónà àbùnáàkùn pa wẹ̀sàhíúnà nisaakum tí wọ́n sì ń fẹ́ àwọn ọmọbìnrin sí nínú èdè lárúbáwá al'ibinu al'auladu ismul jinsi ni jẹ́pẹ́ ni yóò kó àti ọkùnrin àti obìnrin papọ̀ olúwa fi sọ́nú àyàtù al'irif yusikumullahu fi auladikum nítorí pé àtọkùnrin àtobìnrin ló pọ́pọ̀ فنقل الذكر مثل حظ الأنثيين ṣùgbọ́n al'ibinu ṣe òun náà ó kó ọkùnrin àti obìnrin pọ̀ àbíkò kó pọ̀ àrínà àwọn onílọ́gàta ní pé bákan náà ní ibinu náà kó ọkùnrin àti obìnrin pọ̀ tó gẹ́gẹ́ bí àzáójù ẹ̀pẹ́ ní àti ọkùnrin záójù ni gẹ́gẹ́ bá sọ́ngbà wọn wípé ní ìyànláwà hawa záójù adam wa adamu Zoju ìyànláwà hawa sọ gbọ́dọ̀ méjèèjì yìí lárúbá máa ń lò fún ìkíní kejì àárọ̀ àwọn àpapọ̀ ẹgbẹ́ bẹ́ẹ̀ náà ni ibinu náà kùránì jàmá rẹ̀ níbi ní àbúnà ìlú fà tó sọ wípé ní pàtó fẹ́ kan tàwọn obìnrin ó sẹpẹ́rẹ́tì àwọn méjèèjì lọ́tọ̀ àwọn tí wọ́n bá fẹ́ tí wọ́n bá fẹ́ lò máa ń fi ibina fún obìnrin àlè ibin fún ọkùnrin ibinatu fún obìnrin gẹ́gẹ́ àti nínú àwọn lárúbáwá tí wọ́n fi tá marbutọ̀ sí záújù fún ọkùnrin záújà fún obìnrin pẹ̀lú sàyúnà nìsáà fún wọ́n sì ń dá àwọn ọmọbìnrin sí kálíbà máa rí wọn lò nínú ilé kálíbà máa rí wọn kó ní ẹ̀rú nìsáà fún tí kò wá nílò níbi gbogbo àwọn kàtígórí ìṣòbìnrin pátápátá òun náà ni ló kó sí sí inú ìgbà tí ọlọ́run àfẹ́ sọ nípa àwọn ìmúra obìnrin mùsùlùmí olúwa wá sọ wípé ní yáyọ nàbíyù ó lè àzíwájíkà wà bànátíkà wà nìsáàí almu'minin yudinina àlèhìnà min jalabibihinna olúwa pàún ṣọ́lọ́wọ́ kó sọ fún àwọn ìyàwó rẹ̀ kó sọ fún àwọn ọmọbìnrin rẹ̀ àti gbogbo obìnrin mùsùlùmí wípé yudinina alayhinna min jalabibihinna ká máa wọ jìlbáàbù wọn ìtí àwọn ń pè ní aṣọ ẹlẹ́hà lọ́dọ̀ wa ní níbí oníbẹ̀rún làwọn pẹ̀lú gbólóhùn wọn ní azwajuka wa banatuka wa nisa'ul mu'minin àfáwẹ́ pé nìṣà mọ̀mìnrin náà ń bẹ̀rùn ó kó gbogbo ìran obìnrin mọ́mìnrin ó kó sí inú tó ló pàtà wọn àkókò ha tó wọ́n pe àlàyé ìmà lórí kí ni ó padà dán lórí obìnrin mùsùlùmí tí kìí ṣe mùsùlùmí fàpèjúwe obìnrin mùsùlùmí ṣẹ̀rí àwọn aláwọ̀ mùsùlùmí láti fẹ́ bàkàtàbí yìí nípa àwọn arìlẹ̀kìtà bóyá Jew àbí Christian ṣùgbọ́n àwọn eléyìí nísìn àwọn ìdájọ́ tẹ́ pé ní ọ̀ràn yàn ni kí obìnrin mùsùlùmí tí ìyàwó mùsùlùmí ó máa ṣe gẹ́gẹ́ bí ìwẹ̀jẹ́nàbà gẹ́gẹ́ bí àìdá gẹ́gẹ́ bí nàám ẹ̀hàn gẹ́gẹ́ bí wẹ̀nì fáwọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ǹjẹ́ ó padàdà fún wọn àbí kò padàdà fún wọn ìtí méjì mọ̀ jùmọ̀ rò wí ni pé ó padàdà fún wọn because nìsá ìlú mùmìnì ìgbọ̀n tí wọ́n ti tó pọ́n dandan ni kí kí ó ṣe tí ò bá wá ṣe ń kọ́ tó arúnà àwọn àpáta ní wípé ni àwọn wà lára àwọn mùsàwẹ̀ wá ti àtọ̀lá tó ọkùnrin lè olùmọ́mọ̀ kọ́tọ́ wípé ni òun ò fẹ́ irú obìnrin bẹ́ẹ̀ má tó tọ́ba tó wá kíyèsí àwọn gbólọ̀ àwọn àfáà yìí a rí pé ní ní kété tí àyà tó ṣe àyà mùsàlá tó tó ṣe fífẹ́ obìnrin christian àbí jíò lẹ́tọ̀ọ́ fún ọkùnrin mùsùlùmí ìgbà náà ni abdullahi bin umar radiyallahu ta'ala anhuma tó ti sọkún sọ ọlọ́pẹ́ sallallahu alaihi wasallam tó káì òun ní lè ṣe ilé pé kéfà yàwíhì pé bóò ni sákànù ti pọ̀ òun àti ẹnìkan tó ń sọ wípé ní ọlọ́run tó ń mẹ́ta ni òun tó ń sọ pé la ilaha illallah wahdahu la sharika lah òun ṣe ọlọ́run sì ṣe nǹkan rò kò sọ pé à ń kàtàwé kò rí bẹ́ẹ̀ tó sallallahu alaihi wasallam eléyìí ló fà sọ pé nínú madhabu imam Maliki rahimahullah rahmatan wasi'a àwọn sọ wípé ní yukra kò ní dáa tó kí mùsùlùmí lọ́kùnrin kó máa fẹ́ ẹni tí kì í tó máa fẹ́ kírísítẹ̀n àbí àbí jíù pé ìmá ṣe bẹ́ẹ̀ nígbà tí táǹsá ádà wọn láti sọ́ọ̀fù ọ̀kan lára àwọn social problem tí wọ́n ní táwa náà sì ní bá ti wá gan fẹ́ pọ̀ ju fẹ́ pọ̀ ju títí wọn lọ pé àyínà tẹ̀tọ̀rọ̀kúnà bànáàtì almuslimin mọ̀mìnì bọ́lẹ́fẹ́ fi àwọn ọmọbìnrin mọ́mìnì sí so pẹ̀lú nǹkan tá wí a rí pé wọ́n rí nǹkan wí tẹ̀ǹtàbá tó wá kí èsì àwùjọ ti wá lónìí a rí pé nǹkan tí mọ́mọ́ Málíkì tó wí ó fẹsẹ̀ nílẹ̀ lásìkò ní àwùjọ títí wa fẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin mọ̀mìnì àgbóyé ẹ̀sìn wọn ó lẹ púpọ̀ ó lẹ púpọ̀ so àwọn tọ̀hún sì ní mo fẹ́ bó sọ̀dọ̀ pé ní nǹkan tí wọ́n gbé lọ́wọ́ kì í ṣe pé nǹkan di bàbàrà kọ́ nǹkan gidi kọ́ kò tó jọ wọ́n lójú gẹ́gẹ́ bí àwọn tá ń kọrin àwọn tá ń jó wọ́n làmọ̀ pé ní nǹkan tí ò tí ò dá ni wọ́n ń ṣe kò tó jọ wọ́n lójú àwùjọ sì ń nípa àwùjọ bàjẹ́ wọ́n sì ń lísìn sí wọn tó bẹ́ẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin mùsùlùmí tòun tí ó padà wá dà náà ni pé nígbà tí nígbà táwọn àtàwọn rẹ́ǹtì ọkùnrin láti máa pòdúsù fún wọn because bí ọkùnrin bá ń bẹ láyé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ní sọ́jú pé ní nínú ilé àwọn àwọn ìfọ́ọ̀sù ọmọ sọ ọmọ ní right àti ṣe nǹkan tó bá wù títí tó fi di eighteen years lápòjúwe tó bá di eighteen years àwọn sáyà pé pé kìkì lọ fẹ́ ṣe kàwọn gbàgbé pé ní láti gbàtà wọn bá ti dáyé naturally ọmọ máa ń rìn súnmọ́ ìyá rẹ̀ ju bàbá lọ kọ́sì ìyá ló ń gbélé ìyá ló ń fún olóúnjẹ tó bá ké ní àtẹ́ǹdì sí so ọmọ máa ń ní méèlù ó máa ní méèlù ó máa ń fà má ìyá ju bàbá lọ tó túmọ̀ sí pé ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà tí ìyá bá ń lọ chọ́ọ̀chì wọ́n ń lọ ni so ìwọ́n tó bá ń lọ wọ́n jọ ń lọ ni ọmọ tó ti wá ń lọ chọ́ọ̀chì pẹ̀lú ọmọ rẹ̀ láti kékeré tó wá di èsì ìtẹ̀wá ni pé ìbọn ní kọ́kọ́ make a choice so nígbà tí yẹn kàn ń yẹn kàn ara rẹ̀ òun náà ni so àbúrò then lọ́pọ̀lọpọ̀ ọgbà lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn ọkùnrin sábà máa ń kú ku obìnrin ọkọ máa ń kú ku ìyàwó lọ́pọ̀lọpọ̀ ọgbà báyà náà bá sáré bíbélì káwọ ẹ̀kẹ́ fámìlì rẹ̀ gan a rí i èyí tó máa ń kọ́mọ̀ jù ni pé ọkọ ti kú ló sì fi ìyàwó lẹ̀ kódà ríngbomi sọ pé ní náà àwọn àgbàlagbà tó ti lọ nígbàtí ìyàwó ìtàn ló ń tó fẹ́ tó 50 something years lẹ́yìn tọkọ kú ọkọ náà sì kú àti òdèjì ní kẹtẹgbọ́ kú ní kékeré so lọ́pọ̀lọpọ̀ wá rí ní àwọn obìnrin ń tó bá ilé kú sábà yìí èrú wọn wọ́n kàbí wípé ní ọkọ̀ ọmọ ni so tí fámílì bá wà kí á lẹ́sì gan ká tó rí ajú ká tó ṣe báyìí àtọmọ àti àwọn ìlérí wọn mọ́ ni so a rí pé eléyìí bíbà tá a kàn ń contribute sí development àwọn kan àtàwọn own expense ni ni ó jẹ́ so Allahu alam tó àtẹ́yàn lè yí kó dájú náà ni wípé kéńkálukú kó mójútó ibi tí bàtà fi ń ta lẹ́sẹ̀ káwa náà ká try ká ká sọ́ọ̀fù social tí táwa náà ní so àǹfààní ta lẹ́sẹ̀ lára ṣàhíùnà nìsá àkùn so kẹ́límà nìsá plural ni wọ́n tún wá ṣe ìbọ́fà rẹ̀ kídà sí bọ̀mír gẹ́gẹ́ bí eléyìí àbí wọ́n ṣe ìbọ́fà rẹ̀ sí àlàálàm gẹ́gẹ́ bí wánìsá ìlú mọ́mìnira ètò àwọn kátàkì kàṣíwájú so olúwa sọ wípé ní fàfíìsálì kún bàlá omi rọ́bì kún azim àdánwò ni gbogbo nǹkan tí àwọn ọmọbànú israel tí wọ́n rí lọ́dọ̀ fìrìhàúnà wàyí sọ̀rọ̀kún náà bí kùn báhàrọ̀ náà tún ní ká tún rántí o nígbà tí ọlọ́run ní wọn ó tẹ̀lé wọn rí pé nìṣúra tó ìṣọ̀fà tìrà bíi àyà kan so àwọn kùránì rìpọ́ọ̀tù nǹkan tó ṣẹlẹ̀ pé pẹ̀lẹ́mà tààrọ́ aljamaan àtọ́rí pé àwọn tí wọ́n dé odò nil bahrul ahmar àti wọ́n dé bẹ́ẹ̀ odò wà níwájú àwọn musa àtàwọn ìjọ rẹ̀ fìràwọn àtàwọn ìjọ tiẹ̀ náà ti ń bọ̀ lẹ́yìn wọn àwọn bànú ìsọ̀rọ̀ ilẹ̀ rúbà wọn pé à gbọ́dọ̀ fẹ́ gbà lónìí odò ní kò ṣeé kó sí fìràwọn ló wà lẹ́yìn àwọn yìí òun ni musa ti sàfihàn pé ní إنني ما لا تخاف لا تخافوا ها إن معي ربي سيهديني إن إن إنه معي ربي سيهديني pé ọlọ́run ọba tí tó rán mi níṣẹ́ ó wà lọ́wọ́ fi yóò fọ̀nà mọ̀ mí ọlọ́run fi ní kó fi ọ̀pá rẹ̀ na odò fọ̀nfàlàpà odò rẹ́ẹ̀sì bó ṣe tóbi tóun lọ́wọ́ ní kó pín sí méjì so wọ́n sì mọ́gbanú rẹ̀ kọjá láàfin rán létí pé kán rántí lẹ́yìn náà wàyí farakun náà bíkùn olùbáhàrọ̀ nígbà tá a ní kí òkè àwọn odò àfàrọ́kọ̀ rẹ̀ apin ẹ̀ sórí oríṣiríṣi ọ̀nà fàǹjẹ̀ iná kùn wá sí láyé the same odò náà wà àwòrán náà alàfẹ́ráwọn ní odò náà odò tó la ẹ̀yìn tẹ́yìn gbàtà ìfi là the same odò náà ni fẹ́ràn náà gbà tí tọ́lá fi parẹ́ wọ́n á sọ pé ń tún tàn lóró ní ti bẹ́ẹ̀ ń wò ní láàrin wọn kì í ṣe fíìmù ẹ̀rí wọn físíkálì ni bákan náà wàyí wà adina musa arba'ina layla ẹni kọ́lọ́n tó rán wa létí wípé ìgbà tí tọ́lọ́n bá promise pé kí musa wá láàrin ogójì ogójì ọjọ́ ogójì ọjọ́ ìlọ́lọ́n ti rí sí ló ti sọ tàwọ́rátà kalẹ̀ fún musa alayhi salatu wa salam bí musa ti fóun létán àwọn ìjọ musa ìsáhàzú àlẹ́ẹ́gílà wọ́n bá mú èrè tí wọ́n ṣe látara góòlì àmọ́ ní lẹ́yìn rẹ̀ so anton valimon so ọlọ́run wọn pé wọ́n ṣe àbòsí fúnra wọn pẹ̀lú nǹkan tí wọ́n ṣe yìí tó ń ti bẹ́ẹ̀ náà tó mọ àkáwọn náà à ń kún mi bá rí rálẹ̀ wọ́n tó ń ti bẹ́ẹ̀ náà a ṣe áfúwò fún yín so áfúwò ó ní nǹkan tí lọ́lọ́kọ́lọ́run ó kó jẹ́ káwa náà ká rí áfúwò ọlọ́run ọba táwọn tọrọ ìpẹ̀lú àwọn ọmọ ìnẹ́ka àfúwò tó ṣe bùlà áfúwà fáfọ̀ àná àfúwù àwọn afáàní kó tún ju táwọ́bà lọ táwọ́bà èyí ó jí rẹ̀ bẹ̀ ọlọ́run òtú bá tó èyí ó sì fi nǹkan tó yẹ kí èyí ó ṣe ọlọ́run forí jíyàn nínú ọ̀la rẹ̀ pọ̀tà áfúwù ọlọ́run lè ṣe áfúwù fún yàn ibùn bìdú ni kí èyàn mọ́tẹ̀ kí mà fún kókò ní túbá kúrò àìsẹ́ ò mà fún ṣẹ̀ gan ọlọ́run ṣe áfúwù yóò ṣàmójúkó tó wá ṣe àmójúkó tó bá ṣàmójúkó ṣe àpẹ́ níbi táwọ́bà wọ́n ní pé ànádàmà náà fáta kí yìí ó banújẹ́ ó sì promise pé òun ò ní padà sí ibi ẹ̀sẹ̀ àárọ̀ mọ́ májẹ̀mú nù ẹlẹ́ẹ̀kejì anádàmà àlùfáàsọ kó banújẹ́ lórí nǹkan tó ti lọ wàlà ázimu àlà ádámẹ̀lẹ̀ áúdà kó sì bọ́lọ̀ sàdéhùn pé láíláí wọn tún padà sí síbẹ̀ mọ́ then kó sì ṣe ìṣìláàlù akọ ádámi àwọn tó bá jẹ́ ẹ̀tọ́ ọmọ èdè ènìyàn fún láti dá padà fún wọn tòléyìn náà fáwọn pé ní yáyọ lèdè ní àmànù túbú ìrànlọ́ ìtàwùbátán nasuha tàwùbátán nasuha nù àmà àlàáfù àfù ọlọ́run ó sàmójúkò fún yàn láàrin nǹkan tí ń bẹ láàrin òun àtọlọ́run àti nǹkan tí ń bẹ láàrin rẹ̀ àtàwọn ẹ̀ẹ́dẹ́gbẹ́ rẹ̀ ìbẹ̀lọ́run kọ́lọ́n kò wọ́n lákàṣọ kó sí àfù fún wa so nǹkan tó fi súnmọ́ àkọ́wọ́nà àǹkùn àmì bá dìbò láti pété fáwọn ronú ronú pé wà dáwọ́ wọn ò sì tó bá òṣù ọlọ́run ọba àlékè ọlá nínú ọlá rẹ̀ fúnra rárá rẹ̀ ó ṣe áfúnrò fún wọn sọlọ́ ni pé tó jẹ́ ká fi ṣe léyìí kò tayọ nǹkan tayọ wípé ní káwọn náà lè ba àrònú kúrò àdé àkáwọn wá orí ọlọ́run àti sọ wípé ní àṣukúrò alhamdu kùránì máa ń lò wọn súnà máa ń lò wọn ibi tí súnà àbíkọ́ àbá ti lo ìkan tí ò dákọ̀ kejì gẹ́gẹ́ bíi bíi ìpé níbi láti kọ́kọ́ sọ́rí tọ̀wọ́n ní pé níbi alhamdulillah ìkọ́láwọn bá dákọ̀ hamdu níbẹ̀ kò dákọ̀ ṣukuru níbi Quran dákọ̀ ṣukuru bàtí kò dákọ̀ hamdu àwọn àfá nírú àwọn kẹlìmẹ́ tó bá jọ báyìí pàápàá jùlọ ilé wọ́n ní pé ìrẹ̀ṣẹ́mà ìfitarakọ̀ wa ìrẹ̀ṣẹ́mà ìṣẹ́mà ibi tí nasu Quran àbí sunna bá ti dákọ̀ wọn papọ̀ lójú so ìtumọ̀ wọn yóò máa yàtọ̀ ọ̀tọ̀ alhamdu yóò máa jẹ́ eh, alhamdulillah eh, bimahamidi ala lisan pé kàtẹ́yàn ń fi ahán wí pé alhamdulillah rabbil alamin sẹ́yìn fa wọn wí wáyé ṣókòrò yóò máa jẹ́ nǹkan téèyàn ń fi ara ṣe pé eh, ọlọ́run ń bun obun ọkọ ìyàwó lọ́mọ ìyàwó sọ láyé àtàlàáfíà bí ìyàwó ti sọ tán ní alhamdulillah ó dúpẹ́ so ó ń dúpẹ́ orí alimajiri kan tó ń lọ àbí kò jẹ́ alimajiri kan tó ń lọ owó kẹrí pé bóyá hospital ni àbí mọ́tálásí kan lórí rí pé ní kò sí bọ́ọ̀bù níbẹ̀ kò sí fáànù ìlú wọn ń ta bọ́ọ̀bù owó ni ẹ̀lẹ́ra bọ́ọ̀bù ṣukran lèlá ẹni tó ń dá ọpẹ́ fún ọlọ́run tó ṣukuru nìkan táwọn fi ara ṣe wáyé hamdu nìkan tí à wí lẹ́nu alhamdu lèlá tọ́lá bá dá kan lọ́tọ̀ọ̀tọ̀ yóò kó méjèèjì papọ̀ ìrò eléyìí nìsín la'allakum tashkurun ẹ̀ tahmaduna rabbakum wa tashkurunahu ẹ̀ dùgbẹ́ pé pé alhamdulillah ẹ̀ sì tún fi ara ṣe iṣẹ́ iṣẹ́ náà. ọlọ́run fẹ́ pé ní the same thing even nínú òfin òfin àgbélẹ̀rọ náà so bó ṣe rí lẹ́yìn lọ́dọ̀ wà náà ló fà tó sọ pé ní àwọn òfin tá ń lò tó òfin ẹ̀ka tí ó àbòsí ní ìpìlẹ̀ rẹ̀ àárín ẹ̀ náà àbòsí ní ìparí ẹ̀ náà àbòsí ní irú inú òfin tí wọn náà jẹ́ sápá àwọn náà ní ápù ìtànpè ní national pardon àbí presidential pardon ó sì ìpè constitutional power ti constitution tó tó àkọ́jọ fún ẹni tó bá jẹ́ ààrẹ kó lè forí di gbogbo ẹni tó bá wù so ìtumọ̀ national pardon sí ni wípé ṣẹ̀mọ̀ ẹni tó bá jẹ́ conflict condition sọ wípé ní tán bá ti lè báyẹn wí ti court of record court of record tí ó báyẹn ọmọ nàìjíríà wí kó ṣe nǹkan kan so wọ́n ti wádìí àrí pé ó ṣe lóòótọ́ kóòtù wa ó jẹ níyà yálà ní kó kó sáré ni àbí wọ́n pé kó kán rìmáìndẹ̀ fún ọjọ́ kan péré wọ́n ti convict ẹ̀ wọ́n sẹ́ńtẹ́ǹsì ẹ̀ lẹ́yìn má kọ̀ǹfìdà tún sẹ́ńtẹ́ǹsì ẹ̀ sí ẹ̀wọ̀n àbí fún kọ́lọ́ ìyà tó bá ilé ṣe bẹ́ẹ̀ torí irọ́ nítọ̀ òun kò lè di kò tóbi kankan mọ́ nàìjíríà ẹlẹ́wọ̀n ni ni òfin pè so òfin ìgbà pé ní gbogbo ẹni tí wọ́n bá ti bá wí rí kò lè kọ́dà Eh, kọ́ra àwọn ní àkọ́ǹtì for anything because eh, kò tọ́ sí irú ẹni bẹ́ẹ̀ mọ́ àtàwọn akọ́ ní national pardon fún ẹni pé bíbà tí òsìn kankan rí ni bíbà tí òsìn kankan rí ni ó rí so kọ́ra àwọn ẹni bẹ́ẹ̀ ó lè padà di ààrẹ orílẹ̀-èdè abẹ́rẹ́ ilé iná kọ́lá kọ́ máa fún àdúrà pé nǹkan tí nǹkan tá ń gbà lérò mi so bọ́tù ẹ padà rí pé ní àbòsí ni ìdí ṣẹ̀rá wí ni pé ni wà látà àkọ́bì kún bí ìmọ̀ aráfàtún fi dí nìlá ẹni tó bá tó bá tó bá fẹ́ sí bá wí tọba wá bá wí pàápàá jùlọ nǹkan bá ilé mú wọn báyàn wí nàìjíríà ó lè pé ní tó ṣe kódà ó pè é pé kó kọ́ ẹ̀wọ̀n nìkan kọ́ ẹ̀yìn náà rí wípé ní ẹ̀ṣẹ̀ wọn kìí ṣẹ̀ṣẹ̀ kékeré because if àwọn ẹ̀ṣẹ̀ kan tẹ́ pé ní èyí ó sọ̀rọ̀ pé yòó lè wọ́n yóò sì bọ́ because eh, àwọn adájọ́ wà then àwọn àwọn lọ́ọ̀yà náà wà kìí ṣe pé láyà ó yóò parọ́ kọ́ but system gan-an ni ó fún eh, ni ó fún lọ́ọ̀yà ní ní power so because lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn common people wọ́n sọ pé ní lawyers are liars lawyers are not liars but the same is òǹgà ló kiri ti abẹnú fún fáwọn ilé yìí so ó ti wá tóun ti jẹ́ ẹ̀fẹ́ pé ní gbogbo ọ̀nà pé ọ̀lẹ́ bọ́m̀bì ọ̀lẹ́ bọ́m̀bì ọ̀lẹ́ bọ́m̀bì kò wá rí gbígbọ́ náà nínú kóòtù nàìjíríà àárí pé ń tọ̀hún ó dára lóòótọ́ tí ò nídìí kama ágíò rẹ̀ so lẹ́yìn náà àtẹ̀wá àtẹ̀yìnbọ̀ àtàwọn afágùn rẹ̀ ìlàbà yìí pé ní aláì gbogbo atájì sáyẹn democracy àwọn ọ̀nà ọlọ́run pàápàá jù ìdáwà ló nàìjíríà yìí sísẹ́mù kan sí káì tí ò dára rárá rárá ni because nǹkan tó tẹ̀yìn tó lè tẹ̀yìn ẹ̀bọ́ pọ̀ ẹni táwọn fáwọn táwọn fáwọn fífi yìí ṣáà pé tẹ́lẹ̀pẹ́ financial crime ní EFCC ní prosecute rẹ̀ ẹ wá wo owó tó ebi ti tó ti ná fún presentation wọn ẹ̀wọ̀ tí wọ́n ti ná fún many years láti 1999 wọ́n tẹ̀wà ṣe ẹjọ́ ní 2020 commission eh, wọ́n ṣe ẹjọ́ so nǹkan tó fẹ́ẹ̀ tó bí 11 years láti ná burúkú owó so nígbàtí wọn fẹ́ẹ̀ pàdán ìwúlẹ̀ àbúrò jẹ́ ká náwó dànù lágbàjá sí ilé àní interest sí síkè náà a tún lófin náà àgbájọ́ àtọ̀jọ́ra federation ní ìgbà àti state gan wọ́n ní ní prosecution wà fún wa pé òfin yìí àtọ̀jọ́ra ní work into court fún ẹ̀kọ́ ní withdraw rẹ̀ ẹ̀gbọ́dọ̀ ṣe mọ́ and that is all gbẹ́ńdà ti lóyún fẹ́ẹ́ tẹ́lá ti jọ yìí àwa owó ṣòfò àsìkò ṣòfò àwọn mí ò ti kú ní wípé à ń lọ kóòtù pé lórí ẹ̀ náà àwa ní sáfẹ̀yìn wá fẹ̀yìn bọ̀ pé mọ̀ọ́rọ̀ iláyà àti ẹ̀ tòkí ni wọ́n fẹ́ di pé àwọn yẹn bá ti aṣọ àṣọ di yẹ̀yẹ́ àlùmí kan wípé ní kébàtà àkówó jẹ ẹ̀kọ́ ìdí tó pọ̀ ní tírílíọ̀n so bàtà jáfi sẹ́tù kóòtù jáfi sẹ́tù àwọn lọ́ọ̀yà náà àwọn bá àgádò sí àwọn godfathers nǹkan kan kan kan kan kan so at least yóò kú ìtẹ́yìn náà máa tẹ́lẹ̀ máa rí tẹ́tẹ̀lẹ̀ máa rí sí so kọ́dà rẹ̀ pé ní wàlẹ̀ kí wàlẹ̀ pé ọlọ́run sọ wàlẹ̀ tákànà tó ní so láti máa bẹ̀lọ́ náà ni ẹ̀dẹ́n àìsàn jò ní wípé tó ń ṣe ọlọ́run bá ti fà sọ́ọ̀lẹ̀ so yóò sì because ànábì sallallahu alaihi wasallam huwa sadiqu al-masduq yóò ṣe ó ti wá ó fún wa ní option i mean advice méjì péré tó ń ṣe ọlọ́run ní sallallahu alaihi wàsàlùlọ́ àlẹ́rí làkùn ẹnikálukú ó mójútó nító kàn nító jọ́ràn yà kó ṣe fún mójútó tẹ̀bátẹ̀bá ṣe léyìn nǹkan ìwọ̀n abẹ̀lọ́ ọ̀hún yẹ òfin Islam àdáìta mùsùlùmí nù àmọ́ à ń pòtẹ́sì ni à ń dẹmọ́sítrétì ni kò sínú ṣẹ̀ríà o kò sínú ṣẹ̀ríà o so àwọn àwọn òyìnbó rẹ̀ dáadáa kan tí wọ́n mọ̀ sọ wípé ní peaceful protest àbí peaceful demonstration lákàn kí ni protest bí ìbínú ni protest ráyà ń protest wọ́n bínú ni sẹ́yìn tó ń bínú máa ń máa ń ó máa ń nílà káàrà bí ń pè ṣé ó lè ṣe nǹkan peacefully yorùbá tí wọ́n sọ pé ní ìbínú màpolówó ò lágbára so tí máa ń gbà téèyàn máa ń bínú kò nígbà tí téèyàn ti wà out of sense ni ṣèyàn tó bá ń act tó ń ṣe tó ń ra ní pé ní peaceful nìkan ti ń ṣe ẹ̀dá kan máa wo àwọn àwọn òyìnbó dáadáa tí tí tí ò tí ò ní mí nì ẹ̀rá àwọn òyìnbó wọn àwọn ọ̀nà ọlọ́run ṣá wọ́n dà nǹkan dúró pọ̀ wọ́n ní ọpọlọ tí wọ́n fi tí wọ́n fi mọ̀gbọ́mọ́gbó ẹ̀ tí máa pírèsì wọn wípé wípé àwọn máa fẹ́ gidigidigidi so àbẹ̀lẹ̀ ọ̀kọ́lá ọ̀kọ́ sànù wa so adu àìsòkókọ̀ alẹ́kàn àlékún kí ní kálukú wa ká mójútó ọ̀dọ́ wa ọ̀dọ̀ wa nǹkan tí wọ́n fi wá sọ bẹ̀rẹ̀ látòrí fámílì ni bẹ̀rẹ̀ látòrí iṣẹ́ ni olówó ni ọlọ́jà ni onírìnàjò dráìvà gbogbo wa pátápátá òkè ní kálukú kó mójútó nǹkan rẹ̀ ẹ bá ti ṣe Sheikh wa Al-Albani rahimahullah rahmatan wasi'a táwọn ìbá ń bi wọ́n ní ìbéèrè yìí pé ní nùrọ̀dù dáwọ́lá ìsìlámíyà nùrọ̀dù dáwọ́lá ìsìlámíyà pé a islamic eh, state ka establish Islamic State nígbà táwọn kan náà ń pèpè fún Nàìjíríà tó tí bàbá máa ń sọ fún wa ní pé ní àkéémú dawlata islamiyya fi qulubikum taqum lakum ala ardikum kò ní ìdíkẹ́ agitate fún ẹ̀yin fúnra yín individually ẹ make sure wípé ní ṣẹ̀ríà ń bẹ lọ́kàn yín ẹ introduce ṣẹ̀ríà sọ́kàn yín ẹnì kọ̀ọ̀kan ọkùnrin kó introduce sẹ̀ríà sọ́kàn rẹ̀ obìnrin kó introduce sẹ̀ríà sọ́kàn rẹ̀ gbogbo family kọ̀ọ̀kan kan introduce sẹ̀ríà tẹ́ bá ti ṣe automatically sẹ̀ríà ti wó ju àwọn àjò yín ẹ ti ẹ ti ní islamic state kò tí a bá wo tí a bá wo expression bàbá yóò rí pé ní wàhálà ó ó wá out of experience ni àyè máa jà pé ẹkún wa ní kí ni ẹkún wa bí ìrìnbà tó yẹ yàrá máa introduce ìṣẹ̀yà ní nineteen two àwọn tó gbógun tì í jù nígbà náà nígbà mùsùlùmí mi àwọn tó wá gbé ogun tì í jù nígbà wọn kì í ṣe sí díẹ̀ rẹ́kọ́dù sì wà nílẹ̀ kọ́lá kì í ṣe kọ́lá àwọn tá a rò wípé ní wọ́n tẹ̀ wọ́n tètè bá rògbò sí ganan kọ́kọ́ ta tako tó tẹ́ rí sọ́pọ́tì dùn ní ní nàìjíríà àwọn èèyàn láti àgbà àwọn àwọn nàkọ́míyò àwọn groups láti èkó nǹkan kan ni wọ́n ń lọ include àwọn groups láti làwùsá náà but kò kò easy kò fáǹgì easy àtọ́ àtọ́ àtọ́ so but uh, alhamdulilah kọ́nà kó sanwó alẹ́sàn rí kọ́nà kó sanwó alẹ́sàn rí kọ́nà kó sanwó alẹ́sàn rí but uh, lónìí báyẹ̀ pé ní kọmọ mú appreciate ẹ̀ o ṣẹ̀yà sí remain but tẹ bá dé àwọn state yìí so kò likely kẹ rí obvious difference láàrin wa àti àwọn stéètì tí ò tí ò tí ò dìklárẹ̀ gàdá ilé máa rí yẹ ẹ bá dé àwọn stéètì yìí bóyá gẹ́gẹ́ tí gbogbo wọn náà àwọn kọ̀ọ̀kan wọ́n distinguish láàrin kẹ̀kẹ́ náà fẹ́ kò tóbìnrin ó wọ̀ àdúrọ́kùnrin ó wọ̀ then bóyá ká máa rí subhanallah nǹkan kan sóbi títì méjìlélì nǹkan tí kẹ̀kẹ́ lè rí náà nù but eh, àwọn nǹkan táwọn rò pé a fẹ́ rí kò àlè má rí àìní rí ọ̀nà méjì náà ló pín sí ọ wà lọ́wọ́ àwọn aráàlú gan wà lọ́wọ́ àwọn aráàlú cause àpọ̀lọpọ̀ aráàlú gan fìdí pé àwọn àwọn àwọn ọ̀dọ́ àwọn èèyàn àwọn citizen gan fìdí pàmò nípa ṣẹ̀rẹ́ yìí tó bẹ̀ tó bẹ̀ tó bẹ̀ so environment tí tí ẹ̀sìn bá ti dunlẹ̀ ń bẹ̀ pápájọ ní ọdún wa Nàìjíríà àwọn àwọn ọmọ wọn máa dúró lórí pé ní ń tá a báwọn ẹ̀ tí wọ́n ń ṣe òun náà nìbò kì í sábà sí ẹ̀kọ́ gangan gangan gangan pé jòkólẹ̀ ìrún tó ń gé bóòlọ́ sí ń kí àwọn ìtàn bá bóòlọ́ sí ń gbà abẹ́tajà kò kì sábà sí but báyìí pé ní ìbáragbélé haúsá for example gbogbo tí wọ́n máa rí so wọ́n ń lọ mọ́sálásí náà ń lọ ẹlòmíì má lè kafáṣíà kì í kókò lè kára dà kọ́kọ́ kò má ọ̀tá bá sì rí ẹ̀ lè mà ọ̀kọ́ òun ni ó pàmì sí mọ́sálásí ṣùgbọ́n yóò máa rò wípé ní àmàṣà alátàbàrà kàlá ilé yìí òtí ẹni kó ṣe ẹni kó pẹ̀lú ọjọ́ kan ẹni kó ṣe ìkọ́ ọmọ ìjọba ìrìkọ́ wà ládé ni tó ìmọ̀ ń sábà ṣẹlẹ̀ ìròyìn wá ní kí wá ní pé kó ìṣẹ̀rẹ́ eh, àtàdé kò bọ́s kò máa kò máa kọ́ńtẹ́ǹtì ìṣẹ̀rẹ́ àǹkankankan òbítálì kò ní máa ìmpọ́tánsì rẹ̀ ní sábà máa ń fa lọ́pọ̀lọpọ̀ ró yóò tí tí wíńdì aburú bá dé bí ti máa ń gbérù àwọn yìí ń lọ so regrettably lónìí tẹ bá dé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àwọn ààyè ní àwọn lọ́dọ̀ àwọn èèyàn wa lónìí fẹ́ ti rí i pé ṣáì abẹ́lọ́run àtàwọn àtàwọn náà fọlọ́n kó kó sàbátà wa òun tẹ́ bá ń lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ wọ́n máa ṣàpá àwọn ọ̀dọ́ náà nílẹ̀ Yorùbá a máa ń gbórin àwọn sórin ìbò náà máa ń gbórin kan rádà tá máa ń jẹ́ jìtẹ́ nígbọ̀n tá ń wíwò àwọn àtọ̀wọn nísìn orin Yorùbá náà wá ń gbọ́ so tẹbá ń lọ a máa gbọ́ tẹ́lẹ̀ náà pín pín rẹ̀ pé ah, láàbá pé sọ́ọ̀mọ̀ tó máa tàbí yóò ní fún òun ma gbogbo àwọn wọ̀tẹ́ bá ń dẹ sí sẹ̀mọ́ máa ń fi orí àwọn táǹkọ́ ní wọ́n fi english kún ní yorùbá wọn ọ̀tẹ́ bá ń gbé kẹlìmáàtì tẹ́lá ń gbọ́lẹ́ máa pẹ̀ ah, yorùbá ilé ìsìn kọrin yìí bá ní ẹ̀ẹ́ kò mọ̀ tó máa ti ń sọ ní ó ti máa dùn wọ́n á lẹ́gbẹ́ sọ̀hánàlá tó mú sáà a máa ń pàkíyèsí àwọn so kí ló dé ta kọ́lá kẹ́ máa wá gbọ́ orin tàwọn èèyàn yín síbẹ̀ náà láwọn nǹkan tó kọ́ ni lọ́dọ̀ nǹkan máa gbọ́ yìí náà ò dá o léyìn náà ò dá bọ̀tẹ́ léyìí kò sórí kankan ní níbẹ̀ so ọ̀pọ̀lọpọ̀ bí táwọn àti wá ń tàbí sójú àbí kìíní kankan tẹ́ bá rí bá ń pè so yóò máa bẹ̀rù pé ọlọ́kọ́ máa ṣàánú fún mustapha bello fún so ọjọ́ kò sí nǹkan tó fàtàlá yóò pé ní bá ń ṣe ń rú ọ̀pọ̀ àwọn ọmọ àmọ́ ọkọ̀ wọn pé nǹkan tọ́rí kí n ṣe yìí ló lè ṣeré pé lè ṣeré pé lè ṣeré mi wọ́n kàn ń imitate láì ní background so lẹ́yìn náà ká àṣàyìn tó máa ń wáyé bàbá wáyé rèé ṣe máa ń kẹ́kọ̀ọ́ látara ara ẹni náà ni kọ́lọ́n kó ṣe ìfẹsẹ̀rin lórí ẹ̀sìn kọ́lọ́n kó ṣe nírọ̀rùn fún wa. wọ́n ti wáyé rí àtẹ́yẹ́ náà mú sálẹ̀ kìí sábà lọ́sọ̀rọ̀ fún àlàkùn tàtàdùn ọlọ́ọ̀nípa tún fún Musa ní àwọn síra kẹ́lẹ́ bá a mọ ọ̀nà náà níbo tó ń ti bẹ́ẹ̀ náà tó ti bẹ́ẹ̀ náà àwọn Yahudi wọn ò gbà fọ́lọ́hun wọn ò gbà fọ́lọ́hun gbọ́dọ̀ tọ́lọ́hun tún láwọn tán láti mísọ̀rọ̀ náà tán tún lọ fọlọ́sìn ojú ọ̀nà náà láti tún rí àwọn táwọn ṣe táwọn bọ́ọ̀sà láti ní kí musa náà kọ́ bá náà wá òòsà táwọn náà máa sìn tọ̀ nígbà tó padà tí musa fẹ́ tó ń kọ́ wọn lọ adé ìdíkà láwọn ò lọ mọ́ nígbà fún musa fẹ́ ní ìzábà ń tàwàrà bọ́ kàfà kọ́ ti la iná ha wọn àkọ́ àìdùn ìwà àtọ́lọ́wọ̀n bá ara tọ́lọ́rùn fẹ́ ẹ̀ má lè jà àádùn ojú ọ níbí dé ọba wa bá sì kú sọ̀hún tọ̀ àwọn náà máa lọ ẹ̀nà Israel pẹ̀lẹ́ tòun náà lọ́wọ́ pé tán bá ń tó ghayr maghdubi alayhim wala ddallin ghayr maghdubi alayhim pé àwọn yahudi ni limadha li annahum saraqu alhaqqa ma'al ilmi li annahum saraqu saraqu alhaqqa ma'al ilmi ṣùgbọ́n máa ma voluntarily deliberately arrogantly aláwọn ògbà èké wọn ò mọ̀ mọ̀ so àmọ́ àwọn àwọn nasara hum saraqu alhaqqa ma'al jahl àìmọ̀kan làwọn fi láti jìnà sódòdó láwìrí padà bí n sọ wípé ní gbogbo nǹkan tá ń kàún gbogbo qualities tí kùránì dákọ nípa Yahudi subhanallah ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ èyí ò rí lára wa lára àwọn àwọn àwọn tí wọ́n ń pè láàfáà ilẹ̀ Yorùbá kùránì sọ fún wa wípé ní wàlá tẹ́lifíṣọ́ lè hákọ̀ bẹ̀lẹ̀ bá pélé ẹ̀mọ́ ẹ̀mọ́ ẹ̀mọ́ máa fi òdodo ẹ má máa dà á pọ̀ mọ́ irọ́ mọ́ lójú àwọn tí wọ́n aláìmọ̀kan àfa yorùbá ń ṣe àtàmúrò nínú sábẹ̀lì bẹ́rì àtàǹsọ́ náà fọ́sà kan wà á nù sàtìlọ́ nínú kìtàbà aláta pẹ̀lú náà ọ̀pọ̀lọpọ̀ báàbà àwọn àfa yorùbá ń ṣe ọ̀sàfún yìí pé ní ọ̀rọ̀ ẹnu àfọ́sà pé ọ̀rọ̀ ẹnu ni ẹ gbọ́ ẹ má wo sẹ́ òun ẹlòmíràn pé yẹ àwọn afáà sọ bẹ́ẹ̀ àbí kí wọ́n sọ pé má pa ní afáà lákòókò ẹ̀ṣẹ̀ ní wíwá nǹkan ń sọ àwọn máa wá mọ́ máa àwọn onítẹ̀lé ni àti ń sàwọ́dí ni fáànà bá sábà ń sadà ó sì àbí ká pé ní fáànà bá ń gbowó ní sàwọ́dí náà fi ń gbowó òun á <laughs> sì so gbogbo ẹni tó bá ti lè kẹ́kọ̀ọ́ sàwọ́dí àti ìbílẹ̀ fòfin gbowó sàwọ́dí ni which is not true kò rí bẹ́ẹ̀ ọ̀rẹ́ ẹ̀dá àti ní affiliation pẹ̀lú Saudi báyìí chike náà tó wà torí pẹ́ gbogbo ń Saudi èyí náà ẹ̀ka náà máa ro gbà àmìsẹ́ngbà náà máa wí a máa wí ó gan ni sọ̀rọ̀ wọn so àwọn àyè rí pé lára lára politics àwọn ìyàwó dínú so láti rí pé àlùmíkọ̀ fún yín pé ní kí ni kí lè fẹ́ káwọn máa jẹ ṣe fẹ́ pa wá mi ilé ìtàǹsí ẹni ò dá tọ̀hún kò dá èyí kò dá ẹ̀sùn ní pé ilé iná ọ̀tún dá kí n tí ẹ̀ẹ́dì ẹ̀ pàwà ní wàhálà yìí yìí pọ̀ bẹ́ẹ̀ sì ni ẹlẹ́kẹ̀ẹ́dẹ́ fún afẹ́ pa wọn ntí àtàwọn onímọ̀ ń tí wọ́n ń bẹ̀rù àbí nǹkan tí wọ́n fẹ́ ṣe tí wọ́n ní pé ní àdìsò ń ṣe ọlọ́run ọba sallallahu alaihi sọ pé ní la yu'minu ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsihi síbí ẹ̀ǹtà ń tí àwọn ń sojú kòkòrò rẹ̀ òun ni àlìjánà àbí òun ni àlìjánà sọ abẹ́lẹ́ ọ̀nkọ́lọ̀ kó sọ alọ́mọ lẹ́yìn àmẹ́fà lọ́fà ní àlìjánà náà làwọn náà ń fẹ́ fún oníkàlùkù ní wàhálà àti pọ̀ bíbẹ̀ ẹ̀kọ́ ọlọ́run ti fún wa ní ànádá àǹsà láyà ìdóró kò mọ́ ń bọ́lá rákàdé ìtọ́jú bọ́lá bá ti lẹ́yìn mọ̀nà sòfin tó kàn ọ̀tún ọlọ́run ọba náà ló kà tó bá padà wá di pàláǹgídá sánìyàn ọlọ́run náà fẹ́ ká ká ìmbá ìṣẹ̀lómí náà kó nù sórí rẹ̀ ni àlẹ́sọ̀rọ̀ bá sọ pé láyé àbí alọ́bí kàrọ́jọ́là wá ìdán ọ̀yọ́rùn lákàmì ní ọmọrùn náà kọ́lọ́n kó fi ẹnì kan mọ̀ nà látàrí èèyàn alẹ́ olóore ju gbogbo ayé àti ìtìlẹ́nu ẹ̀ yìí ni alẹ́sọ̀rọ̀ bá sọ pé nìkan kò sí níbẹ̀ but ká padà sí nǹkan tí nǹkan àgbàlagbà ń bá èyí táwọn alùsùn náà nǹkan ń ṣe àwọn gẹ́gẹ́ náà ń pò mú òfìṣẹ́ àgbàlagbà inú àdúrà tá a máa ń ṣe ń jọ ní pé ọlọ́run paná adébọrẹ́ kọ́ pa adébọ náà rẹ ọlọ́run gbé súnà ní ń ga kọ́ sì gbé ẹni tí wọ́n kọ́ọ̀sì rẹ ni tí ń gbé tí ń gbé bídà ìta lárúkọ rẹ̀ náà ń lẹ̀ tí àdúrà wọn ló pẹ́ ọ̀pọ̀lọpọ̀ àtàwọn mọ́tálásì yìí àbá wọn abo abá lórí fáńṣe ni àbí mo parọ́. so àwọn kan wá jọ ní pé bídà ń gẹ̀lá tẹ́gbógun sí ẹ̀fà ní fáwọn bàtà àgbàlagbà jẹ́ dákun ta ni ta ni sí àgbàlagbà náà méjèèjì bàtà bàtà bá a ṣe pátápátá tó nílẹ̀ yorùbá alihamudulilá abẹ́láwọn àwọn àfa wa pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ló kọ tí wọ́n ló kọ ẹ máa kà wọ́n sheikh adam abdalali lórí rahimahullah alamatu eh, nàìjíríà so bàbá ó tẹ̀ fóònù ní wọ́n ti wá tí wọ́n tún kọ́ kalẹ̀ wẹ́hà káwọ́mí jáhì ìlú manal haya bàbá kọ sínú tíra bàbá tún ní àṣẹ́kọ̀ọ́ wa mọ̀lẹ́rìsọ̀lá awọ́lù kọ́nà tó bá ní àlékún dáadáa wọn so àti èmi fi rí ara wọn rí wọ́n sọ pé ní kódà òun rí mu gbogbo àwọn tí the first generation bàbá ní káwọn ó hà wọ́n ti ṣe ìdáwò fún wọn nínú bí táwọn Yorùbá ọmọ tá ń pè ní àpọ́nlé ìtìjú ìjà àlùlá àyà àti kálíwò ní àlè wọ́n bẹ̀rẹ̀ àrùbí pé wọ́n á sọ àkọ́kọ́ sọ àpọ́nlé bí ká máa bọ́ bàtà fún yàn ká máa dọ̀bálẹ̀ ká máa forí balẹ̀ ká máa kúnlẹ̀ ṣùgbọ́n bá kọ́ ó ní eléyìí kò sínú kò sínú kò sínú ìtìjú sheikh wa kamaluddin muhammad habibullah kamaluddin al-adadi alayhi rahmatullah abdullahi kọlọ́hún sàlékún ìka àtàkùn bàbá so àwọn wọ́n ṣe ní wáàsí wọ́n sì fi ní sábà gan rí wọn Hmm? wàásù tátà ti sọ ẹ̀sọ́ wípé ní bàtàntú ayà látàtújù tó lè ṣàmsì pọ̀lárí lọ́kọ́mọ́rì wọ́sùjùdú lè láìlẹ́rí kọlákọ̀hún náà wọ́sùjùdú lè láìlẹ́rí kọlákọ̀hún inú àbá ti tú láti sàlàyé hùn tó wá gbé látọ̀dọ̀ ṣe kọ̀tùmọ́ fódíò ṣe kùn tó ń fojúò kò náà sọ bẹ́ẹ̀ ó ní wọn tọ́wọ́n bá ń tẹ̀ bélò tọ́wọ́n bá ń tẹ̀ tọ́ tẹ̀ kọ̀kọ̀rọ̀ báyìí àtẹni tí ń tẹ̀ àtẹni tí wọ́n ń tẹ̀ fún kí wọ́n ní ó ṣe mú òròjọ́ níwájú ọlọ́run mú òròjọ́ níwájú ọlọ́run kọ́lọ́n kó kẹ́ wọn so wọ́n sọ lẹ́nu wọ́n sì fi ní fẹ́ ẹ̀hẹ́ nípa ẹ̀ṣẹ̀ wọn à ń sára wa jẹun gbogbo eléyìn níbi sùn lóòótọ́ àrẹ̀ta jẹ́ ní yóò bá ní kárí ní káfẹ́yé ká sọ̀rọ̀ ẹni lẹ́yìn láì dá yorùbá lónìí yìí tó nǹkan táwọn ṣàbábò ń sọ ní ìsìn tó ọ̀nà tó ọba wà wà ní ìsìn ẹ̀dàkùn ta ló ń promote iṣẹ́ àwọn àgbàlagbà ta ló ń promote rẹ̀ so àwọn ṣàbábò sọ́nà yìí yìí so yóò lè lára lóòótọ́ àmọ́ kò sí nǹkan kan nípa tí yóò bọ̀ òdodo téèyàn bá wá gbà á yóò sọ oríire béèyàn bá lóun ò gbà á kí ló ṣẹlẹ̀ sí ní tó ṣẹlẹ̀ sí àwọn àbú làábí àbú jáálì àbú àbú àbú àwọn àbú olórí ibú ìṣẹ̀lẹ̀ tó náà so àbú àbú làábí ibi kámílà náà ṣọlá àwọn mẹ́rin ni wọ́n àbú tọ́lìbù hamza al-abbas àti abujali àti bàbá ní sallallahu alaihi wasallam gbogbo wọn wọn bàbá kan ní wọn Abu Talibi àti alàbáàsì àti bàbá ní sallallahu alaihi wasallam wọn bàbá ọmọ ìyá àwọn eléyìí wọn bàbá tòun àwọn mẹ́rin àwọn méjì ọdọmọ àlùjánà àwọn méjì kò ọdọmọ náà hamza àti al tó àwọn gbà ọdọmọ àlùjánà àwọn tó kù wọn ò gbà ọjọ́ máa ná so ìgbà láhìmọ́ lọ ṣẹ́ka adam lọ pé ní kágbàkọ́lọ́hún ọba nìsinmi àgbàkọ́lọ́hún ìyọnu ní kádàrá ò sí kọ̀ láyé ìgbà àgbàkọ́lọ́hún nìsinmi ṣùgbọ́n àti ti ṣera rẹ̀ wá ti ṣera rẹ̀ ibi ọ̀pọ̀lọpọ̀ kẹ́ẹ̀tì mi sábà máa ń títẹ̀ tàn bàbá yìí ni ṣèkà Adam ṣèkà mali sáwọn yíyún wọ́n bẹ̀rù ọlọ́run làwọn bẹ̀rù ọlọ́run ọba wọ́n sì sì bẹ̀rù ọlọ́run ọba tú ọ̀rọ̀ ọlọ́run so kí a sì fi lo kéwàá ṣeun so kéèyàn máa gbọ́ ọ̀rọ̀ tuntun wọn yóò máa ń fáyà ìbẹ̀rù ọlọ́run sọ́kèèyàn náà ọ̀tí ma gbọ́ ọ̀rọ̀ ìtẹ́ pé ní ẹbí ò bá múra gan yóò bá ọ̀rọ̀ tí a tí ó fi dá ẹgbẹ́ ẹ̀kẹ́ máa jòkó nígbà nígbà wípé ní yókè ìtọ́lọ̀ tí christ di wọ́ọ̀nù wáyé pé ní ọ̀rọ̀pájà ń tánà àlékún fílì kìtàbì hánà ìdá tàmí kún áyá ti láì yóò kọ́rù bìá òyìtáza òbìá fàlátà kọ́rùn ọdún máa hàn hátà yàkóódú fi hadithin rọ́ìrì innakum ìran mithluhum inna Allaha jami'ul munafiqina wal kafirina fi jahannama jami'a gbogbo wọn fáwọn ìtawà tí ń tú ọ̀rọ̀ ọlọ́run bá mi jí òfin kọ́ ẹmọ́jò kó ń bẹ̀ òun ẹmọ́ sàfárá o torí kí ọlọ́run bá dí gbogbo ń tọ́ àbẹ̀jẹ̀ ní àná ní ó parẹ́ ẹnìkan náà wọ́n bọ̀ ní lẹ́kọ̀ọ́ ní ó ti pẹ́ o ti pẹ́ nígbà wọn so mo jọ ìyìn mọ́tò tí ń bọ̀ láti èkó wá sí ìlọrin ìṣáájú ọkọ̀ oníwájú ọkọ̀ dráìbà wọn fẹ́ pílẹ̀ kírẹ́sì àtọ́pì orí kó rin wá yọ ó yọ wá gbé kírẹ́sì ká sí wá sí nítorí bí wá sí mo nípa àfà ẹ̀yọ kírẹ́sì sábà mo ti àdíváìsì ní ẹ̀rún ẹ̀páàtì ní ìṣẹ̀kẹ̀ ẹ̀rún ọ̀sùpẹ̀ kẹ́kẹ́ máa gbọ́ o wọn náà àfà wọn ní ká àná àkàmà fi ń najà àmà fi ń rẹ̀rìn ní ìtàwà fẹ́ ìlànà ń bọ̀ ah ilé ikú lẹ́ fi rẹ̀rìn kúfù lẹ́ fi rẹ̀rìn ní ẹ̀bá ilé kú lórí pé ń gbọ́ ilé yìí sùúl kátìmà ni o ìnítọ̀ ń jọ́nà lọ́run àfá ń jọ́nà lọ́run ó ń tú wàyí tó pàdà rọ̀ pàdà ní màláìkà tí ó dùn náà وإذ قال ربك الملائكة أنبئوني بأسماء هؤلاء قالوا سبحانك لا علم لنا إنك أنت العليم الحكيم ثم عرضهم على الملأ نبه سورة البقرة وعلم آدم الأسماء كلها وعلم آدم الأسماء كلها الله أبا أوفي ببوي مولوكم كنت في آدم لين رأي ثم أعرضها الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء رؤيا كني لي كني لي كني لي أوا ملك أوما تركوتي سنغنون قتموك أوما وسجوك أوما قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فقال يا آدم أنبئوهم يا وما صوفهم aya tí ń tàwọn tó ń jẹ́ ọlọ́run tí ń gbàgbọ́ nù àwọn olóògbé lẹ́nu ṣẹ̀tàn rẹ̀ jù tó ń kàn sí káyà rẹ̀ wá ní wípé ẹwà ní fáwọn kan wọ́n ń sàbòsí wípé àwọn kan wọ́n ń jíwé wó parí wọ́n ti ẹ̀gbẹ́ malpractice àwọn kan ń ṣe wá bá kà àwọn olóṣèlú kan ti tí ó da àwọn olóògbé lẹ́nu mọ́tò yòókù ẹ̀ láti mú ma tó fẹ́ àrà ìbòsí ó ní ọlọ́run kọ́kọ́ ṣe lẹ́nu ẹ̀ àbí bí o bá ṣe bẹ́ẹ̀ èèyàn fi pa àwọn àkàní áńkà ní kọ̀rọ̀ tó wà ní pé wọn àtẹ̀ntọ́ ọ̀kọ́ kọ́ wá ṣe àmì náà dẹ́rẹ́bà yọyọyọyọ ìfẹ́ àyọ ọ̀kan náà ń bẹ lẹ́yìn pé àwọn àti bàtà àfáànù fa ipẹ́ kí ni ó tó wí ìlú ìmí ìtọ́jú burú jù bá ń lọ à nítorí ọlọ́run ní gẹ́gẹ́ mi ó gbọ́ òyìn tí mo sì gbọ́ yọ ọlọ́run mo bẹ̀ ọ́ o nígbà tí mo ní ká máa wí subhanaka hadha buhtanun azim ìyẹn gbọ́dọ̀ wí o àwọn ọ̀pẹ́ ni Allahumma lámàtàmítù márọ̀dítù ìyọnú sí o ìsìdúnú aburú lélé yìí o wọ́n tàbí bá wà ń pè ní wọ́n ní pẹ̀lú àwọn náà pé ọ̀pọ̀ ní àtàmàfin nàjú ni à bàbá ẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ń dá ni ẹ̀ àtẹ̀yìn àtòun náà ẹjọ́ jẹ́ àkánà ní ní àbẹ́jì ní pé ẹ̀fọ́ àbáǹfẹ́ fọ́ lóòótọ́ apáàkì ọkọ̀ máa ṣe lóhun apáàkì ìgbàlá máa ṣe àgbàlagbà ní ibi ọmọ kékeré kìí sàgbàlagbà tó pọ̀ náà bọ̀ kìí ṣe ọ̀dọ́ kìí sọ̀dọ́ máa wá tẹnu bọ́ múná kọ́dà ìtẹ́ ẹgbẹ́ kú òun ní ìtẹ́ ẹyọ gan ó sì dáa ju léyìí lọ ó fúyẹ́ jẹ́lé yìí mo ní wọn náà wọ́n jábọ̀ ó fúyẹ́ àfóhun kò sọ kò fẹ́rẹ̀ láàfà so ẹni tó ń sì lè tẹ́ ikú kò ní àwọn orin táwọn àgbàlagbà máa ń gbọ́ ohun sọ̀rọ̀ gbọ́n gbọ́ àrùn náà gbọ́ bàrísà so bàrísà ló kílè níjọ́ náà wọ́n lè yìí gan-an tí kọ́lá láì tó ní mi nílé láti délé ọ̀nà ọ̀dà ọ̀rọ̀ pátápátá ìnípa ẹ̀tú bá mi lẹ́kùn àfáà ní torí tọ́lọ́run lọ fún ẹ̀pẹ́ táwọn Yahudi náà ń ṣe nù nítawọn Yahudi ń ṣe nù àfi ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà yìí gbogbo nǹkan tí kò á ní kàfán fún Yahudi ń ṣe ẹ̀mẹ̀rẹ̀ lára wọn ló fàtọ́ ẹ pé nígbà míì gan ó tẹ́ lọ́rùn ó tẹ́ lọ́rùn kí wọ́n ní sympathy pẹ̀lú àwọn àwọn Yahudi dan àwọn onísúnà lọ ẹlòmíì sábà tí tó onísúnà bá ṣe àá nǹkan ẹ̀hìn àtúwí náà wálé àwọn pọ̀ oníṣẹ́ gbádùn àwọn nìkan ní àgàgà tí làwọn àfáà ìfọ́kọ̀dà wá tó wá sí kan tí ó bà ló jẹ́ àní pé ẹ̀hìn mo ti rí ọ̀kan lára àwọn kọ̀lífù ní akadẹ́sọ̀ pé àwọn ilé ìgbàna ń láìbírètì àwọn kó lórí àwọn onísúnà àdáǹsọ̀tọ̀ kò sọ náà láìbírètì wọn kó lọ́dọ̀ àwọn onísúnà so àmọ́tàbẹ́ lọ́hùn níta fi lọ ní wípé àwọn olóṣùnà wọn ò fẹ́ tèrè pa wọn fẹ́ pa ẹnìkan kan pọ̀ pọ̀tù kí ilé ayé kọjọ dùn ún gbé fún gbogbo oníkálukú wa náà ni kọ́lé bá jọ dùn ún gbé fún gbogbo oníkálukú wa náà ni alhamdulillah àwọn èèyàn lè máa bínú àwọn oníṣùnà pọ̀tù the fact remains wípé ní ọ̀pọ̀ ẹnìfọ́lọ́hùn gbogbo atrocities táwọn èèyàn ń kọ̀ méjì pàpé ọmọlá ọmọgbèrè èèyàn àwọn afárànà bá ń bọ̀ bá ti kò tẹ́ ẹ̀ ibà babaláwo gan-an sábà mú ọkùn ilé rí orí èèyàn ọ̀sàdàn ó ti wá jẹ́ ìyẹn mú fún wọn ó tírèsì orí èèyàn lọ́gbẹ̀ẹ́ bá jẹ́ àfáà but alhamdulillah kò tí ì sí ní gbogbo kọ́ra àwọn òṣèlú mistéèkì pàrọ̀ mọ́ àfáà lòsùn náà ọlọ́run kò ní jọ ṣẹlẹ̀ òyìnbó náà fẹ́ fún kò lè kò lè kà wọ́n. náà ìta ajá ò lè kalẹ̀ máa máa àbítọ́ náà bá ń tí bá ń pàdé wọn lóru nìkan ló kùmọ̀ tí ò bá ti fẹ́ pàdé wọn lóru kò sí ó ti fẹ́ kàn sáà náà ti mọ̀ ní pé òjòjò ó ní sáà lòsùn náà ní bá wọn ti léyìn wọn ò sì ní sọ̀rọ̀ tí ó ba ẹ̀sìn jẹ́ láìsí máa wá wá àtúnṣe àtúnṣe àtúnṣe àtúnṣe bí abẹ́mídébẹ̀ náà nù àbẹ̀lọ́n àtàwà àtàwọn náà tó kí n kálukú náà láíláí àláíláí alẹ́lẹ́ náà padà ń tún ṣe ní ìsìn náà láíláí àwọn tó bá kúfẹ́ kò ní sọ alhamdulillah rabbil alamin so remedy náà ti ní wípé gbogbo àtòkù náà ti bí bá sí gbogbo àwọn alùsọ́nà ìwòta ní wáṣà òdí jẹ́ kí ní kálukú náà ti jẹ́ ni so ẹ̀sìn mọ́ tẹ̀lé mọ́ ń sábà sọ wípé ní alhamdulillah bẹ̀rẹ̀ ọ̀nkọ́lá ọ̀nkọ́ ṣàlékún àforíjì fún àgbàlagbà tó ti lọ nílọrin àwọn tán kú kọ́lọ́n kó ṣàlékún dáadáa àwọn tán dó lójúmọ̀ lórí ẹ̀sìn ọlọ́run ọba àti gbogbo olùtókù náà pátápátá so ẹ mọ̀ dápọ̀ àwọn bàbá wa lórí sùnmọ̀ nìbàdàn ẹ mọ̀ dápọ̀ àwọn bàbá wa Muhammad alibaki ní ìwò ẹ mọ̀ dápọ̀ àwọn bàbá wa Salahudeen ní ẹ̀jẹ̀ so ẹ mọ̀ dápọ̀ àwọn ẹ mọ̀ dápọ̀ àwọn gbọ́n eléyìí kọ́lọ́n kó wọn lẹ́sàn-án rẹ̀ súnà ni wọ́n ọ̀tí gbogbo wọn kọ̀tẹ́ tí ò níṣẹ́ gbogbo wọn kọ̀tẹ́ tí ò níṣẹ́ lọ́wọ́ nù wọn tó bẹ́ẹ̀ náà sí ní lọ́nà ọ̀pọ̀lọpọ̀ olítẹ̀ bá máa ń gbọ́ ilé àwọn bàbá onítàgbà onípẹ́pẹ́ yẹ oní aláwọ̀ onítíra tìrí fún wọn tíra kọ wọn ń ta tíra ń bà wọn tó wọn ń ké wọn sì ń tajà wọn ń ké wọn ń ṣàgbẹ̀ wọ́n máa kó tíra láti ìlú lọ sínú kejì ọ̀pọ̀lọpọ̀ wíwọ́n àfá àfá àti wọn ṣẹ́kà abdullahi jùlọ sàbán kọ́lọ́n sàlẹ̀kùn dáadáa wọn ọ̀tá àná pa ń lé kéwú àgbẹ̀ ráìsì àárín ìgbàdo gbogbo ẹ̀ láńgbé àwọn náà rẹ̀ so because yìí ni òfin ní jẹjẹkújẹ tí ní sáà jẹun ààfì sí ní orílẹ̀-èdè tó ń kíà fún àwọn àfá jẹ́ pẹ́ ní ọlọ́nikáwá náà lórílẹ̀-èdè táwọn ní ká ni so àwọn ìjọba máa yọ máa ìjọba ò tí ẹ̀ fẹ́ gbọ́ pé níbi àfà tí ìbá ṣe pásìkò òsè ló bá dé táfẹ́ síkíọ̀ táfẹ́ síkíọ̀ sáfíìsì wọn tí káfẹ́ kábàá àtàdúrà tó kábàá àti nákàlí àbí kàkí nǹkan ni wọ́n mọ̀ wọ́n láì tó kò ti parí nù so àbíkí ní kálukú náà ó wá nǹkan tí ó máa jẹ lèèyàn fi ní jẹjẹ kú jẹ Hmm? yóò sì lè sọ òdodo so ní àwọn àtàwọn ṣe nù aláàrí fọ́lọ̀n kó forí jìn gbogbo àwọn tó wà sí lọ tipẹ́tipẹ́tipẹ́ so wọ́n sí lọ́run o ọlọ́run fi tijú wọn wọ́n tá ń gborúkọ wọn ọlọ́run fi tijú wọn ọlọ́run fi sọ ọ̀sàdéhùn pé ní gbogbo ẹni tó bá súnmọ́ pẹ̀lú nǹkan tó ń ṣe lọ́rùn àyàn tòun náà súnmọ́ òun ó di ọwọ́ ẹ̀ òun ó di ojú ẹ̀ òun ó di ẹsẹ̀ ẹ̀ tó bá ń pé ní gbogbo tí ń bá ń ṣe sí ìmọ̀lẹ́ àlùbáríkà anábì náà sọ sọ̀lọ́ àtàlà pé tó bá súnmọ́ lọ́wọ́ ọba ẹrú kan ò ní súnmọ́ lọ́wọ́ ọba tó bá àkóso máa àlàlọ́ ọlọ́wọ́ àbára rẹ̀ kò ní jẹ́kọ́ ànáta sọ́nù bẹ́ẹ̀ pé àwọn tọ̀hún bẹ́ẹ̀ bá lè tún alátajà tábàtà àdúrà fún yàn pẹ̀lú ògbọ́n àdúrà àwọn èkó gbogbo olókìlú kìlú mọ̀ wá ya tẹ̀bájì lọ́ra gbígbà tó àmì ń bẹ́ ìtàn bàbá kan náà yóò bá lùjọ ní òwò ṣùgbọ́n tó bá fẹ́ máa ń pa àwọn tíra tí kàdá máa kọ ló má tó bà lórí ló má tó bà lórí fi tarí kó la má yè lórí kitabu fi tarikhi fi moja ya taarifu ulama Ìlọrin hmm? hmm, hmm. tó eh, gbogbo ìtàn àwọn àfá àtàtì lọ bífọ́ ṣe káádàm àṣẹ́kádà ní mọ̀sọ̀ tán ara wọn so alhamdulillah àwọn méjì ti gbé lẹ́yìn wọn láti sọ ìtàtì wọn tánpẹ̀lá àfá nù ṣẹ́kádà mọ̀ òyìnra wọn nínú wáàzì lónìí àwọn yẹn ti sọ àwọn dìbàrísà àfá òyìnra rẹ̀ ṣe kìnnìkan àkọ́kọ́ lọ́rin kìíní kan tó ẹ bá lè ka àwọn síra wọn kí wọ́n lè ka àwọn síra wọn ẹ lè rí kàbà bọ́ọ̀ sọ bẹ́ẹ̀ yìí pé wọ́n ṣe kìíní wọ́n súnmọ́ lọ́wọ́ bá náà ni ọlọ́run fi kàánú wọn so ọ̀rọ̀ afẹ́ di kàkálà fún mi bá di ní kálífún àbọ̀ ọ̀sọ̀lá àtàwà sábà ń ṣàwà fàṣọ́kọ̀ ẹ̀lọ́kọ́ ní àgáyà kọ́lọ́kọ́ wọ́n fẹ́ di àwọn àwọn àwọn kan tí wọ́n àwọn àwọn ìfẹ́ fún ara ẹni ibi tó gbẹ̀yàn àwọn ẹni dáadáa so ojú táwọn fi ń wò wá níta kí ni mo fẹ́ ṣẹlẹ̀ mọ́ imam shafi rahim ramata wasiya àti ń sọ ní pé ní ṣàkáwótù ìláwà kẹrin tó àṣíbúrí fàrísádà ní ìlà tàríkìlì máa ti fàkọ́lá pé òun fi pé mẹ́mórì òun wíìkì díẹ̀díẹ̀ wà lè bá àfá rẹ̀ kan wàkẹ́yìn nígbà tí wọ́n ní pé àkóhun ó kíyè sára wọn kóhun ó tóun ti ń sẹlọ́n nítorí ó jìnà sí subhanallah alazim àmì ṣáfẹ́ àkọ́ pé ní ànábì ní òkè sánábì o abarabe tó náà ní o àmọ́ ìbẹ̀rù ọlọ́run àwọn eléyìí ó tún lé kínkà tó ti bẹ́ẹ̀ náà a ní pé àníkọ́kọ́ òfin ẹ̀ṣẹ̀ lọ tó ẹ̀ṣẹ̀ ìmọ̀ ń gbé àánú ọlọ́run bá jìnà sí èèyàn ẹni tí àánú ọlọ́run bá ti jìnà sí gbígbàgbọ́ ó jìnà sí so nígbà tó wá di wípé àwọn kan wá dé lẹ́yìn wọn àmàbí tí àwọn míì ti rí tàkítà tó wọ́n pẹ́ ní tábá ní pé wọ́n ń jalè ẹ má pè wá sí wọ́n ń gbàyàn lójú ẹ má pè wá sí àmọ́ tó bá kan eléyìí hàn á ní pé tiwa lóde ẹlẹ́kùn èèyàn ṣe máa ń dá ìtì ara rẹ̀ pé tó máa ń dá ìtì ẹlòmíì náà ó sì ń dá ìtì gbogbo àwọn tó bá wá láti lò àbájáde máa fojú òun pé ń bolẹ̀ tí wá bá yín tí ó jùlọ tó bá ń ròyìn Ìbàdàn ní pé ń bí olóyún méjì àrí olóhùn bóyá ẹnìkan àlọ́kọ́kọ́ ròyìn àrí báwọn ló wà núwọ̀n tàbí omi so gbogbo yìí ẹ̀ lè fi fún òfin ròyìn àwọn ẹni tàkọ́kọ́ wa gbọ́dọ̀ ti wá rí so nígbà tó wá di bẹ́ẹ̀ àwọn ẹ̀tẹ̀ yìí wá dé gbígbàdúrà jìnà fún òsì fẹ́ káwọn tó wà ń ta orí àti rí pé àwọn ò ní àdúrà ọ̀pọ̀ sí gbígbàdúrà máa di wípé ni wọ́n á ní pé nǹkan tí ń di pé ní kálukú wá súnmọ́lù jànú wọ́n fi ń lo àlùjẹ̀nú nù gbogbo ẹni tó bá ti ń sọ̀tọ̀ kó sọ àlùjẹ̀nú nílò àlùjẹ̀nú nílò so abẹ́lọ́hún kọ́lọ́nkọ́ wọlé àkànṣe rẹ̀ sáháwà súnà sáháwà súnà tọ́lọ̀ ní kó dé kọ́lọ́nkọ́ kàwá kúnná àwọn tó wà nù awareness náà kọ́lọ́nkọ́ kàwá kúnná àwọn tó wà nù awareness náà kọ́lọ́nkọ́ wá dákàmà ṣàkíyèsí àwọn ọ̀dọ́ náà sí ń tá ń pàkíyèsí àwọn ọ̀dọ́ náà sí ni wípé ọ̀dọ́ náà àwọn náà nídi wọ́n nídi advice àwọn aṣàlábò súnmọ́ àwọn náà nídi advice ìgbà ní pé pẹ̀lẹ́ ó ní akọ ó sì ní ó sì ní ní ọba ti dá wà bá a ṣe ní àwùjọ wa burúkú náà ní ìsìn ṣàkókè ìdí ìburúkú ti mẹ́ka ẹ̀fọ́lọ́gbọ́n ṣẹlá àmì àdáìsà àwọn ọ̀dọ́ lónìí wọ́n ní di nǹkan mẹ́ta sí mẹ́rin nǹkan mẹ́ta sí mẹ́rin àkọ́kọ́ òní àlàílmù ìmọ̀ ìmọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ lónìí wọ́n ń gbégbá wá sí wọ́n ń dìkọ́ ọ̀hún àníyàn wọ́n ń dìkọ́ ọ̀hún lígà láì ní qualification legal tó àwọn òdì àmìlò àwọn ìpè bóyá síra kan ní ìta síra náà bóyá gbé ẹ̀kọ́ wọ́n yìí dáadáa tí ó sàmà sọmọ ọmọ èdè ènìyàn tí wọn bá ti fi yàn lẹ́yìn yóò sọ̀rọ̀ àti bàbá rẹ̀ bẹ́ẹ̀ sì ni ìmọ̀ wọn sì tó dá sí ilé ọ̀rọ̀ kìtò tó àlẹ́ ayé mọ̀ náà ló bá tó tẹ́lẹ̀ ìmọ̀ mọ̀ bọ̀kàrí ìrànlọ́wọ́ nínú sọ̀rọ̀ ìbùkárí wípé ó kàn tó ti ìcháta tó pè ní báàbù àlàílmù qabla al-qawli wal-amal gbogbo nǹkan ní ìbáṣẹ́ láì kọ̀ọ̀kọ́ ní ìmọ̀ tó ìmọ̀ ìyẹn gbọ́dọ̀ ní nǹkan tí ó máa sọ̀rọ̀ ما مالك كان يقول رحمه الله تعالى قال لا فتوى مالك في المدينه wọ́n máa lè fi pé òun ò jòkó lórí àgbà tó ń fi kọ́ ní kọ́ ní kí tí ìbọn sẹ́gun sí kọ́lá àgbàdo yẹ ọ̀tọ̀ òṣè ọ̀tọ̀ òṣè sẹ́gun sí àáfà ọ̀tọ̀ òṣè máa lè ṣe náà àwọn àáfà nìyá nìyá síbi kíláàkà nìyá pẹ̀lú kìtàbù ìbòyọ̀ nípìn bẹ̀rẹ̀ ọ̀kan lára àwọn akọ́pà nàìjíríà so kò náà lọ́wọ́ lórí nínú lọ́ọ̀rọ̀ financial transaction wọn ló ní láyé ìmáàmù Málíkì pé afẹ́ gbàyàn sí stọọ yóò máa tajà yóò máa bá wa tajà ní ní stọọ yìí wọn ó ìntàbíò rẹ̀ at least ó gbọ́dọ̀ ha numbers of cases tó relate mọ́ buyo halal àti haram tí wọ́n pẹ̀lú abájú lójú ló lè máa tó lè máa produce rẹ̀ àpòkè ọ̀yẹ́ yọ ọ̀lẹ́sẹ̀ ni ó fi mọ̀ wípé ilé yìí ó halal ìmọ̀lẹ́ yìí haram sọ́ra kò ní máa ta haram fún àwọn èèyàn ẹ̀wọ̀n láti protect the community dákun ọ̀pọ̀lọpọ̀ àwọn tá ń ṣe tí wọ́n ń túṣà ara wa ẹ̀sẹ̀ àmì ìrù lónìí àbí kíníkà lónìí mi ò fẹ́ lómi ha mi ò fẹ́ lómi ha hundred masala dáadáa so yìí ò ń tẹ́lẹ̀ bá wá nínú ìgbà wọn sì ní ẹni tó ha mi alifa bí mi alifa kọmíyà masala wọn ò ní pè ní tọ́líbùlà ilmi sábà ń kátàrà àwọn òṣèlú fẹ́kì bìzáàdì ẹ̀kọ́ wọn lọ àwọn kan tọ́líbùlà ilmi wọn náà wọn kan àwámù àbí tí wọ́n láwọn kan àmùṣẹ́ ìlú ìmùṣẹ́ àwọn akùnrin rẹ̀ jẹjẹ bẹ́ẹ̀sì lórí nǹkan tó bá ní kí n tàbí kó mọ̀ àwọn amù ni wọ́n wá ka ẹni tó há alif mọ́tálà sórí ẹni tí ò mọ́kéwú ni ó kà fún pọ̀ lónìí àwọn afárẹ́ pé ní kódà ẹlòmíì ẹnìkan lánàá ń béèrè pé wọ́n á kọjá tàbí ẹ̀ẹ́dì lẹ́kṣọ̀ wípé ní gbàtí mo ń kóòtù nínú rìsálà wọ́n á bèèrè pé àwọn ọ̀dọ́ kan sọ wípé ní kò yẹ kéèyàn máa sarú àwọn tíra báwọn àwọn aláàlárí àwọn àṣìmáwí àwọn àrìsálà pé kò yẹ kéèyàn máa kà á mo ní kí ló dé wọ́n torí pé àwọn tíra tí ò níbẹ̀ yìí <laughs> ẹ̀yìn náà ti a ah, tó kọ́kọ́ wá bèèrè ní tókì èwo ló wá ní kí ẹ máa kà òkúta bá a àgbà nǹkan kan lọ́wọ́ èèyàn ẹ ti mi rọ́pò fún un kí lọ ní kẹ máa kà ní òsọ kẹ́yìn béèrè àwọn òbí ìbọ̀tí ara béèrè pé nígbà tẹni ká máa ka lálà àbí máa tẹni ká máa kà àtàwọn ìwé ní ká máa kà wọn ni ara jálù wọn náà tún nìyí náà ara ìmọ̀kan wọn náà ni kò sí gbogbo màdáàbí pátápátá tí ò ní pàpọ̀ wá then láfi láfi tí ìnáwà ní pé tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ kéwú ẹ̀ẹ́kọ̀ọ́kọ́ máa há mùtúùnù mùtún báwa rẹ̀ lálàárí ẹwọ́kọ́ bẹ̀rẹ̀ sọ ẹ̀hà bàtí fún kùrá bàtà nípa kùrá ní ẹ̀pá àmà ń hàn sínú wàhálà ní àáhàn á sì fọ́ á sì mú ẹ̀tùn wá gbà mí ẹ̀tùn áhàn mí ẹ̀tùn fọ́ ẹ̀tùn mú àwọn ìfẹ́ ẹ̀tẹ́lẹ̀ mú so àwọn aládàwà kùrá ní ní pẹ́pẹ́ àkàtà ẹ̀tẹ̀ wá bẹ̀rẹ̀ ìlìmí ìlìmí ni ẹ̀ẹ́ka ẹ̀ẹ́ha ìrákùnbẹ̀ okòrò ẹ̀ǹdíyà ìrákùnbẹ̀ nípa àṣìmáwí ìrákùnbẹ̀ okò rìsálà ọ̀pọ̀lọpọ̀ èyí sábà dé rìsálà ọ̀tàkà wípé ní advanced level which is true advanced level tí wọ́n ní pẹ̀tọ̀ ìpé kò sí dẹ̀ nílò àti eléyìí ń dára járù tá à ń sọ náà nù tíra tí wọ́n ṣe fún ọmọ kéékèèké ká máa fi rí ha wọ́n ní pé kò sí dẹ̀ nígbà tó bá bá kó dẹ̀lé lò sí tí kò ní kí wá kò máa sọ kò lómúnà tó sáà ìjọ ń dèlé ìdí àwọn èèyàn so iye ìmọ̀ ẹ̀sìn nǹkan tẹ́ mọ́ta ń rí ni ń jòkó sọ́jọ àwọn àfà sùlẹ̀ yóò fi mọ̀ fi yẹ̀ fi mọ̀ ní ìgbìjàta àná kìí ṣe ti ìgbéraga alhamdulilayi rabbi alamin but ní ìdáwòtú ẹ̀ pé ní sílá tọ́lọ́run ti ní kí n kà ìtú ọkà kò lè kò lè tó mi ṣáàrù àláfíà rẹ̀ tàbá dá 1000 sí 1000 átúmù kàtà tó ń divide again ní kìí ṣe ìmọ̀ ìtọ́ ọkà ọ̀bọ̀ tó dá lójú bẹ́ẹ̀ ni tí ò bá rí bí ajẹ́kẹ̀mí dá wíṣì gbogbo ọ̀dá ṣùgbọ́n ní àkọ́kọ́ nù ọlọ́run tó wá ní kémi ó tó jòkó níwájú àwọn tálẹ́pẹ̀ ní bàkọ́yà sálàf rahma lọ́ṣẹ́kì báyìí òjòkó wájú wọn direct from their mouth to my ear ọlọ́run ní kí n bá wọn jẹun ọlọ́run ní kí n rí wọn bá ti ń wọṣọ mo rí sheikh wa ibn wa fèmí alayhi rahmatullah àti kọ̀síìmù àti madina àti maka so máa fi wọ́n sọ mú rí máa fi ń sọ̀rọ̀ mú rí máa fi jẹ́ mú rí àtàwọn àmì àtàwọn àmì àtàwọn àmì ní àbẹ́mọ̀ṣọ́ ìwò rí sọ́ọ̀tì dé Saudi ọ̀nà náà tó tó kí Saudi àdékọ̀ wọn apá ní fún yàpé nǹkó Saudi ní ìsìnkú nǹkó tàwọn àfà náà tọ́wọ́ tọ́ fún mi pé ní ọgbà ṣẹ́kìlò báńkì ní àfà tọ́ba ti lè wí bẹ́ẹ̀ fún mi sọ fún mi tọ́ba ti lè wí bẹ́ẹ̀ mú lè mí náà ní áńsà ntí ntọ́wá wí fún abu muhammad ibn hazim ń jọ sí sọmọ ibn hazim wọn àtẹnitánjọ́ wọn jọ sí fàǹfà ẹni tánjọ́ sí fàǹfà ó wá kó ti ibn abdulbari al-yahtabi al-andalusi al-qurtubi ẹni tánjọ́ sí fàǹfà ibn hazim ọ̀sọ̀fẹ́ tó ń pè ní manuel ibn abdulbari ibn abdulbari ó ní alimami ibn taymiyyata rahimahullah ló pè ní pé hamzatul wasili bayna salafi wal khalaf pé Ibn Abdul Barri òun ni hamdatul Wasili bẹ́ẹ̀ náà tó ti lọ àti àwọn tààkù nísì òun wá ní irú ẹni tán qualify òun lè ń lọ out of envy pípé ta ni Ibn Abdul Barri ẹni kí lè ń tọ̀ ń ṣe ó kàn kó ẹrù rẹ̀ wájú ẹ̀ ìsìlàbúlọ́ ń lọ àwọn ní pé náà òun fẹ́ bá ọ ní mímọ̀ bọ́ta àfàlọ́ náà àárín ìtọ̀ Hmm? that's the best answer because n tí ò bá mú ọmọ ibinu abdulbari ọ̀yíṣà àfà and that is true ẹ̀kẹ́ ẹjọ́ kan wájú ẹ̀ ṣùgbọ́n tí ò bá recognize ìmọ̀ṣẹ́ka adama náà ní ọ̀dọ̀ ọ̀tọ́wà níbi tí ó bà pé kàmálùdín adábí àfà ni òun ní sàfà ẹ̀jẹ̀ ká mà bẹ́ẹ̀ gùrúrù ni ìtàjẹ́ ọkàn náà tó bá ní kọ́yọ́ ọlọ́ọ̀ni kọmọsúnà alhamdulillah rabbil alamin inú wa ń dùn but ó nídi sẹ́ńsọ̀ tí gbogbo káàkiri ìsẹ́ra wa ìfẹ́só náà kò ní kéèyàn ó bọ̀ síyàn kò sí ní kéèyàn mọ́ ní ládàbí ìfẹ́só náà kò ní kéèyàn ó bọ̀ kò sí ní kéèyàn ó ládàbí